Ìṣe àwọn àpọ́stélì orí kìíní. Tíófílù mi ọ̀wọ́n. Nínú ìwé mi àkọ́kọ́, mo ti sọ nípa gbogbo ohun tí Jésù ṣe àti ẹ̀kọ́ tí ó ń kọ́ àwọn ènìyàn títí di ọjọ́ tí a gbé e lọ sókè ọ̀run lẹ́yìn tí ó ti pàṣẹ ohun tí ó fẹ́ nípa ẹ̀mí mímọ́ fún àwọn àpọ́stélì tí ó ti yàn. Àwọn àpọ́stélì yìí ni ó fi ara rẹ̀ hàn láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ pẹ̀lú ẹ̀rí tí ó dájú wọ́n rí i níwọ̀n ogójì ọjọ́ ó sì bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹmọ́ ti ìjọba ọlọ́run nígbà tí ó wà lọ́dọ̀ wọn ó pàṣẹ fún wọn pé kí wọ́n má kúrò ní Jerusalem ó ní. ẹ dúró títí ìlérí tí bàbá mi ṣe yóò fi ṣẹ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tí mo sọ fún yín nítorí omi ni Jòhánù fi ń ṣe ìwẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni a ó fi ṣe ìwẹ̀mọ́ fún yín láìpẹ́ jọjọ. ní ọjọ́ kan tí gbogbo wọn péjọ wọ́n bi í pé. olúwa ṣé àkókò tó nísinsìnyí tí ìwọ yóò gba ìjọba padà fún israẹli. ó dá wọn lóhùn pé. kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti fi sí ìkáwọ́ ara rẹ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bàbà lé yín ẹ ò wá máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. nígbà tí ó ti sọ báyìí tán bí wọ́n ti ń wò ó a gbé e sókè ìkùkù bò ó wọn kò sì rí i mọ́ bí wọ́n ti tẹjú mọ́ òkè bí ó ti ń lọ àwọn ọkùnrin méjì tí wọ́n wọ aṣọ funfun dúró tì wọ́n wọ́n ní. ẹ̀yin ará gádìrì kí ló dé tí ẹ fi dúró tí ẹ̀ ń wòkè bẹ́ẹ̀ jésù kan náà tí a mú kúrò lọ́dọ̀ yín lọ sí ọ̀run yìí yóò tún padà wá bí ẹ ṣe rí i tí ó ń lọ sí ọ̀run. wọ́n padà sí Jerúsálẹ́mù láti orí òkè tí a ń pè ní òkè Ólífì òkè náà súnmọ́ Jerúsálẹ́mù kò tó ibùsọ̀ kan sí ìlú nígbà tí wọ́n wọ inú ilé wọ́n lọ sí ìyàrá òkè níbi tí wọ́n ń gbé àwọn tí wọ́n jọ ń gbé ni Pétérù Johanu Jákọ́bù Áńdírù Fílípì tomasi bartolomeu matthew jacobu ọmọ simoni ti ẹgbẹ́ seloti àti judasi ọmọ jacobu gbogbo wọn ń fi ọkàn kan gbàdúrà nígbà gbogbo pẹ̀lú àwọn obìnrin àti maria ìyá jésù àti àwọn arákùnrin jésù ní ọjọ́ kan pétérù dìde láàrin àwọn arákùnrin tí wọ́n tó ọgọ́fà ènìyàn ó ní ẹ̀yin ará dandan ni pé kí ohun tí ẹ̀mí mímọ́ sọ nínú ìwé mímọ́ láti ẹnu dáfídì ṣẹ nípa ọ̀rọ̀ júdásì tí ó ṣe amọ̀nà àwọn tí ó mú jésù nítorí ọ̀kan nínú wa ni ó sì ní ìpín nínú iṣẹ́ yìí. ó ra ilẹ̀ kan pẹ̀lú owó tí ó gbà fún ìwà burúkú rẹ̀ ni ó bá ṣubú lulẹ̀ ikùn rẹ̀ sì bẹ́ gbogbo ìfun rẹ̀ bá tú jáde gbogbo àwọn ènìyàn tí ó ń gbé Jerúsálẹ́mù ni ó mọ̀ nípa èyí wọ́n bá ń pe ilẹ̀ náà ní akelidama ní èdè wọn ìtumọ̀ èyí ni ilẹ̀ ẹ̀jẹ̀. ọ̀rọ̀ náà rí bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé orin Dáfídì pé kí ibùgbé rẹ̀ di ahoro kí ẹnikẹ́ni má gbé ibẹ̀ àti pé kí a fi ipò rẹ̀ fún ẹlòmíràn nítorí náà ẹ̀tọ́ ni kí a yan ẹnìkan nínú àwọn tí ó ti wà pẹ̀lú wa ní gbogbo àkókò tí Jésù Olúwa ti ń wọlé tí ó ń jáde pẹ̀lú wa láti àkókò tí Jòhánù ti ṣe ìrìbọmi títí di ọjọ́ tí a fi mú Jésù kúrò lọ́dọ̀ wa kí Olúwa rẹ̀ lè jẹ́ ẹlẹ́rìí àjíǹde Jésù kí ó sì di ọ̀kan nínú wa. wọ́n bá gbé ẹni méjì síwájú Jósẹ́fù tí a ń pè ní Básábà tí ó tún jẹ́ Júsítù àti Matasi, wọ́n gbàdúrà pé. ìwọ olúwa olùmọ̀ràn gbogbo ènìyàn fi ẹni tí o bá yàn nínú àwọn méjèèjì yìí hàn kí o lè gba iṣẹ́ yìí àti ipò àpọ́stélì tí júdásì fi sílẹ̀ láti lọ sí ààyè tirẹ̀. wọ́n bá ṣẹ́ gègé gègé bá mú matiasi ó bá di ọ̀kan nínú àwọn àpọ́stólì mọ́kànlá